náà gbogbo nigeria kẹbọ ó lè o ṣùgbọ́n ìrònú gidi ni wọ́n fẹ́ fi ìrònú yẹn kanta ìrònú ti kájàkájà ti mẹtọ sí ti ni nígbà gbogbo nigeria níjọ́ ti ìrònú ti wọ́n gbe gbé fún mi àwa tún lọ kan àkóńlù ńlọrin àwa fẹ́ lọ labatoli awo yan aba kereje kereje ke gbogbo yẹ ẹri bi aba o de ma du bi yan mẹ́wàá lọ ẹtun sa ẹtun bi àwọn bi aba yi ogun ah, jọnni ti wa ni iṣẹ́ bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ba yi project yi ka bẹ̀rẹ̀ ni project na ẹbọ ina ni pe gbogbo Nàìjíríà gbogbo Nàìjíríà kọmọsi bi kati jẹ iwo Ìlọrin ma kẹlẹ gbọn ti project ta gbe bọ gbogbo yẹ wọ́n ní kí n sùn kí n sùn gbogbo yẹ ní sunsun tí àlàáfíà olùkọ́ kálukú ojú rẹ̀ lè máa fàyà gbára yé o kí n sún gbogbo ẹ̀ kí láti Maiduguri ìlú tó ká ì Nàìjíríà kí n sún ká sún gbogbo ẹ̀ sójú kan náà tí gbogbo rẹ̀ ọmọ jẹ́ Lagos kò yà Àbújá kíni <laughs> tí a bá wá sun gbogbo yòókù tó kù ká máa fi dàkú ká máa wá rù wá sí Lagos kò sí pé ẹnìkan ọba kan wọn ti kó sọba ọba gbogbo ibi tá a di olórí sí mọ̀tà ipá ti di kele tí o ṣe elekele máa ronú láti ilẹ̀ ibo bó mo ti sọ mọ̀ fún ìbílẹ̀ lọ gbé iṣẹ́ láyé ìbílẹ̀ máa lọ gbé pàpù nàìjíríà n bá bẹ̀rẹ̀ sí máa wò ibi mo fẹ́ sun eléde iṣẹ́ ọlá àti àmà tọ́ta sílẹ̀ tí ẹlòmíbẹ̀rẹ̀ lè máa fún mi lé pé òun fẹ́ bírẹ́bù mi kì má fi sún ìlú ẹ̀ jìnnà sí i ọ̀rọ̀ bíráìbù lélẹ̀ gbọ́dọ̀ mi jẹ́ olé kele mo á wo bí tá a lè sún dé nínú máàpù gan tá a lè máa fàyà gbára wa o torí ó ti sọ pé gbogbo ohun tó kálukú ọmọ jẹ ọmọ wọ́n sẹ́yìn bá gbogbo ìlú la ń dáko tàbí ma jẹ ní lẹ́kọ̀ọ́ máa rí i pé gbogbo bí tá a sùn dé kò ju ẹ̀ náírà ṣèjì lọ gbogbo ẹ̀ àtìlẹ̀ yìí bo iṣẹ́ gidigidi tó gbà mí lásìkò núrò rí ni o ẹnu problem ti ṣẹlẹ̀ ní ìdílé pé <laughs> àwọn tá a fẹ́ kú ó ká ní kó fẹ́ kó fẹ́ àwọn ọmọ ọ̀fẹ́ gbà. àbẹ́ ti sún wọn kalẹ̀. wọ́n sì yọ mílẹ̀ nu pé project yìí tí ì ṣe ní wọ́n bá fi gbé tó ń báńkì ẹ̀wọ̀n lẹ́ gbé lè kásílẹ̀ yìí dé gbogbo báńkì àtàrúgbó wọn fẹ́ kó ní ewu lẹ̀ ń gbé arúgbó sani kéde báńkì àbí káṣíṣẹ́ ìṣòro ní débẹ̀ tó bá yá báńkì ni kí akọ́kọ́ kọ́ náà kí n tó bẹ̀rẹ̀ ṣe <laughs> àìtíìrì báńkì kọ́ lọ da iṣẹ́ lódì sí kẹ̀ máa ṣe bóyá àmọ́ ronú ní <laughs> tí àlàáfíà òfin dé lẹ́mìtọ́ lọ́hùn ẹ̀wòlẹ̀ ti lọ olórí gbogbo ntọ́ da ìrònú tí ọmọ pọ̀ lọ́hùn tọ́ da ìrònú tì lẹ́jọ́ sí ó ti kú ẹ wá wò bọ́lọ̀ ti pè rọ́ ẹ wò ẹ wò nàìjíríà kò ti ṣe wọ́n ṣe ṣe ṣe ṣe lórí ìrònú yìí wọ́n ní gbàtọ̀ báyà lè lè ó fún wọ́n ní sámàlókúta tó lọ́ọ́ máa gbé <laughs> èyí ojú ìròwò bàálù tí ó bì lọ ṣẹ̀ṣì ní maka ìbọn ojú ìròwò bàálù tí ó bì lọ tó yẹ pé sámà ẹ̀wọ̀n bí ojú bọ́ra jẹ́ ń fòrò ara wọn ìròrí ọmọ èèyàn yẹn ní ń fòrò ọmọ èèyàn nítorí pé kọ̀mọ́ lọ́wọ́ bá àwọn tí wọ́n mú ròrí wa gangan tí tó lè ròrí àná tí wọ́n ti kó lẹ́yìn ròrí yẹn wọ́n ti kó lẹ́yìn yẹn wọ́n ti fara mọ́ káwọn ọmọ bí máa pọ̀ fara wọn wọ́n sì sọ èròǹgbà wọn lórí ẹ̀ pé ìbámu lọ́dọ̀ àwọn ní Europe torí nígbà tí ẹni tó gbédégbédé Europe nìkan ló gbé sí ṣùgbọ́n kí ló dé táwọn fi mú délẹ̀ ti mùsùlùmí nípa yí pé àwọn fẹ́ fi yẹpẹrẹ islam ni àwọn fẹ́ fi yẹpẹrẹ islam àwọn ò fẹ́ káwọn mùsùlùmí ọ̀pọ̀ tó jẹ́ bá ti ń pọ̀ wọ́n ní síyáda wọ̀ síyáda àti ríyáda àsíyáda wọ̀ ríyáda wọ́n máa jẹ́ aṣáájú wọ́n sì ní wọ́n tún ní agbára torí ẹ̀ tó bá pọ̀ náà ní lágbára èèyàn mẹ́fà wọ́n ní ọ̀ ń wọ àbí ẹ̀ mẹ́wàá lẹ́ẹ̀ máa pè é. olè òní ẹ̀wọ́ olóòlì ìdúgbò ń bọ̀ olóòlì bó ṣe wíwọ́ wọ́n wọ́ nítorí ilé yìí wọ́n ní èròǹgbà àwọn nìyẹn ẹ jẹ́ ká tí wọ́n wí torí àìsọ̀rọ̀ ká má mú ẹ̀rí ẹ̀ wá wọn tí à ń pè ní atọ kumak ọsọ tó clear. ó ní gbogbo èròǹgbà àwọn táwọn gbà lórí kí wọ́n fi òpin sọ́mọ bíbí ní àwùjọ àwọn mùsùlùmí táwọn fi kó sáàrin wọn onítọ́ba yáwó láṣìírí yóò tu ọ̀n sọ fúnra wọn ní ọ̀rọ̀ rẹ̀ òní lẹ́yìn táṣìírí ọ̀bà táṣìírí bá fi tú ọ láwọn mùsùlùmí wọn ò ní dáríji àwọn wẹ́ẹ̀sì lẹ́lẹ́yìn ó ní wọn dáríji àwọn ó ní anáwó ìsìmáàrú mi náà ń jẹ̀dí ìdẹ̀ torí ìmúnisìn tuntun ni ìmúnisìn tọ́jọ́ yí pé àwọn fẹ́ gbé lórí àwọn orílẹ̀-èdè tí wọn ò lágbára tí wọn ò lágbára tàbí tí agbára ń bẹ lọ́dọ̀ wọn tọ́jọ́ pé ìsìláàmù ni agbára yẹ àti lọ́dọ̀ àwọn èèyàn dúdú à ń fẹ́ kọjá yí pé mazid mina dúlì àlékún ìyẹpẹrẹ ó tún máa jẹ tíya àti káwọn ò ṣe má sùn wọn káwọn ọmọ tiẹ kó wọn tiẹ má máa bẹ má tó jẹ yí pé àwọn táwọn jẹ aláwọ̀ funfun ìjì ọ̀gá àwọn ò fi máa lọ títí wọn lọ sọ yẹ arto comac ẹ jẹ́ ká lọ síbi American Times Magazine èyí tó jáde ní eleven one nineteen sixty one eh, january eleven nineteen sixty one náà sùn ẹ̀ òun náà ní pé torí ọjọ́ tó nǹkan kí n sì máa lọ ó ní èròǹgbà amẹ́ríkà lórí gbogbo tí ọ̀nà àti gbogbo wáàsì tí ń ṣe fáyé ipe àwọn èèyàn pọ̀ láyé kínní kan ẹ má bí má pọ̀ ó ní èròǹgbà àti gbogbo ìnáwó tí wọ́n ń lò àwọn conferences tí wọ́n ń lọ tí wọ́n pa àwọn èèyàn sí tí wọ́n ń ṣe láti fi change àwọn èèyàn ní Asia àti Africa àti Latin America náà ni òun lọ sọ ó ní pàápàá jùlọ ní tóbi jẹ́ pé làwọn làwọn máa jẹ́ àgbélẹ̀bíyàtán fìlà àdàm àlàwọn máa pọ̀ ju gbogbo àgbáyé wọn ò ní pọ̀ táwọn táwọn fi máa dáwọ́ tíyàn lórí ẹlẹ́ẹ̀kẹta àwọn ibi tí orí gan ti wá fún ara wọn wọn pèpè lọ síbi káwọn yòó bímọ tọpọ kódà wọn yìí tún náwó lé lórí débi pé wọn ń fún àwọn fámìlì tí ọmọ bá pọ̀ wọn tó fún alówó bàbá sọ̀rọ̀ amẹríwá ẹjẹ àlọ síbi ọ̀rọ̀ wọn pẹ̀lú àwọn ẹ̀rí wọn àwọn rẹfẹrẹsìs wọn àkọ́kọ́ olórí Amẹ́ríkà tó jẹ́ olórí Amẹ́ríkà tá à ń pè ní eh, Diwiti Zowa Diwiti Zowa ní kọ́nfẹ́rẹ́nsì kẹta tó ṣe ní dísẹ́mbà 1959 kí ló sọ olórí Amẹ́ríkà láti 1953 sí 1961 Diwiti Nzowa Nzowa ó ní inna hukumatahu lan tufakkira fi tahdidi fi Amẹ́ríkà. ما دامت في البيت الأبيض ما دامت الحكومة في البيت الأبيض lókun ìgbà tí ìjọba sì wà ní tó bá ti wà ní White House ìjọba òun ò tiẹ̀ ní ronú láti fi òpin sọmọ bíbí láéláé kó àwọn Amẹ́ríkà máa bí ma lọ ni lòun fọwọ́ sí lẹ́yìn ẹ̀ òní Johnson dé Lyndon Johnson tó ṣèjọba láti 1963 di 1969 òǹdé lẹ́yìn ìgbà tí Kennedy jẹun pa Kennedy tán ni Johnson gbàjọba lógodó yìí ṣé mi. àlàyé kan ṣe sí ọmọ ọ̀sán lọ́wọ́ ní ó ní lókun bàtí chance bá ti wà fún àwọn Amẹ́ríkà láti máa bí máa pọ̀ ó ní àwọn dáadáa ń bẹ fáwọn nìyẹn àlùbáríkà ń bẹ fáwọn tí àwọn tí àwọn adájú àwọn òǹkà àwọn tàǹbá sì ń pọ̀ ìjọ tó ti sọ̀rọ̀ yẹn òun ni ìjọ tó sọ̀rọ̀ yẹn àwọn Amẹ́ríkà sì wà ní two hundred àwọn àwọn two hundred million ní population wọn nígbà yìí two hundred million wọn sì wà níjọ tí ń sọ̀rọ̀ yìí lẹ́yìn ìgbà tí Johnson lọ ní Richard Nixon lòdì Nixon ló dé òun ṣèjọba láti 1963 di 1969 63 sí 1969 òun lọ sọ òun lọ wá lọ wá sọ yìí pé àwọn èèyàn òun lọ wá dé tó sọ yìí pé ntí nzi àwọ ntọ́wí nzọ́wà tó wí ntí mo ní wá sọ yìí pé wọn ò gbọdọ̀ fètò sọmọ bíbí olùwọ́n á ní òun lù stampu lọ́wọ́ aṣọ fún yín pé ẹnìkan ò gbọ́dọ̀ tún sẹ́yìn lamẹ́ríkà olókòfin ò gbọ́dọ̀ sẹ́yìn lamẹ́ríkà olókìlì tamẹ́ríkà yìí ní Russia ìwé ìròyìn telegraph telegraph paper ètò jẹ́ ó ní ìjọba ilẹ̀ Russia àwọn gbà láti máa fún àwọn ọlọ́kọ ìyàwó ní àwọn ẹ̀tọ́ kan àwọn máa fún wọn gẹ́gẹ́ bí ìjọba Russia bóyì sí ń ṣe agbátìlẹ́yìn alátìlẹ́yìn fún àwọn obìnrin bí wọ́n bá ti bímọ pọ̀ sí àwọn ló ṣòfin májẹ̀mú yí pé kí wọ́n fún obìnrin tó bá ti bímọ obìnrin tó bá ti bímọ kí wọ́n fún un ní ìsinmi ọdún kan gbáko kí wọ́n sì sanwó ọdún yẹn kan gbáko láì ṣiṣẹ́. maternity leave. na maternity leave. maternity leave. ọlọ́dún kan. ní Greece ṣé Greece ni àbí Greece. Greece dáńpẹ́ ní Yunan ní Yunan àwọn Yunan wọ́n fún àwọn obìnrin àtọkọ tó ti lè bímọ látòrí mẹ́ta ó tún ó fẹ́ bímọ ju mẹ́ta lọ torí ìròyìn wọn ni pé méjì ni kó bí ní ìròyìn tí matos jọ sí ìròyìn tí àwọn tí mo ní wọn ní iye tí obì rè ṣùgbọ́n wọn á ní àwọn máa fún àwọn obìnrin ẹni tó bá lè bímọ mẹ́ta ó ní tí àwọn ò fún lẹ́bùn mẹ́rin àwọn tó sáré kú ẹ̀gbọ́n ẹ̀ márùn-ún àwọn tó sáré kú ẹ̀gbọ́n tó tó tó bá ti bímọ ju méjì lọ ó ti lẹ́bùn tí ó gbà ẹ̀ tó bá ní méjì náà lòun ó lòun ó lò sí àwọn ò ní mú tipa àwọn ò ní fún lẹ́bùn ní United yẹn ní Britain fara wọn àwọn èèyàn wa ń bẹ ń bẹ nkàlùkù náà lòdì èèyàn bẹ ẹbí aléèrè lẹ́yìn ọlùdé maternity leave tí wọn bá fún ẹni tó bímọ àwọn obìnrin tán gbogbo ọmọ tó ń kàlùkù bá bí bìdúnì sísan láì sọ yìí pé ẹ méjì ló bí mẹ́ta ló bí mẹ́rin ló bí gbogbo ọmọ tó ń kálukú bí ni wọ́n fún ní ẹ̀tọ́ láti kàwé dé ẹsẹ̀ ìṣàbí kó fi ní gọ́ọ̀mẹ̀ntì ló fúnlẹ̀ tọ́ kọ́mọ kàwé ọ̀fẹ́ n ò sẹ́ni bílẹ̀rì pé ṣé mẹ́rin ni ṣé márùn ni ní France ní nínú constitution wọn ní France lọ́dún 1968 wọ́n gbé òfin jáde yìí pé n ò gbọ́dọ̀ ta oògùn oògùn oògùn tí wọ́n fi sẹ́yìn mọ́ pọ̀ gbọ́dọ̀ ta ma sì ní èèwọ̀ ní kí àwọn pépàsì tàbí tẹlifíṣàn kí wọ́n máa polówó ẹ̀ jáde ẹni tó bá sì fẹ́ lò ó tọ́jú pé sábàbí kan ni wọ́n fẹ́ lóògùn yẹn ọ̀ràn yẹn ni kí dókítà kọ̀wé fún kó tó di pé lò èyí lọ́pàá tó di pé Michel Debris Michel Debris Michel yẹn máa ń pè é mo rò pé Michael ní ilé ìbò máa ń pè é Michel Debris náà dún olóṣèlú minister for defence ní France látọdún 1969 di 1973 olówó akéde ní France yìí pé láti máa fi òpin sí ọmọ bíbí ewu ńlá lẹ́jọ́ lórí France torí kò ní jẹ́ kí France náà ó lè fi agagbága pẹ̀lú àwọn ìjọba àgbáyé alágbára yòókù táwọn ti fi ètò sọmọ bíbí tó náà káwọn èèyàn máa bí wọ́n máa lọ wọ́n sọ France náà di orílẹ̀-èdè tí population rẹ̀ ti ọkọ̀. ìwé ìròyìn Nadwa ìwé ìròyìn eh, jẹ́dá Nadwa tí wọ́n tẹ̀ jáde Mẹ́kà eh, three four one four kí ni àdàdú ẹ̀ nìyẹn ní ọjọ́ twenty seven two thirteen ninety ìjìrá tó ṣe déédéé nineteen seventy olóògbé kẹ́nẹ́kà jáde topic yẹn ni faransa turidul injab wa shababu wa azifun o ní france wọ́n ní ìdí káwọn òbí máa pọ̀ torí àwọn eh, ọ̀dọ́ wọn azifun bó ni tuma azifun náà bẹ̀ wọn ò ní kéde eh, eh, wọ́n sọ ẹ̀sìn kọ̀lágbára mo fẹ́ tu sí ìṣùgbọ́n mo rí pé pàlágbára ọ̀wọ́ ní bẹ̀ yẹn àwọn ọ̀dọ́ wọn wọ́n ń sọ̀lẹ̀ hmm. wọ́n ń kagara wọn ò ní kàn ṣe ẹ̀sìn France nfẹ́ ọbẹ̀ bí máa pọ̀ àwọn ọ̀dọ́ ò ní kàn ṣe ìyẹn ni ìwé ìgbéjáde tí wọ́n ń sọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ń bẹ̀ tí wọ́n á sì ṣàdéhùn bẹ́ẹ̀ yí pé gbogbo ẹni tí ọba ti bímọ gọọmenti gan pẹsidẹnti gan mọmọ sílà tá n fi rọsí jùmùrìyà tìyà jùmùrìyà tìyà látòrí pẹsidẹnti gan tamina osanabuya njẹ ayisa dan samina limara alati takun akisara njẹ abani lawula wọn máa fún obìnrin tí ó bá bí máa pọ̀ wọn máa fún láwọn ẹ̀bùn tó pọ̀ ló sì bàtọ́ pé obìnrin kan inú àwọn obìnrin ó bí ọmọ mẹ́rin ìyá abẹ́rin ìjọba ilẹ̀ France ó fún lẹ́bùn tí ó lágbára ó lóun fi ṣe kóríyá fún kóríyá fún obìnrin yẹn eléyìí ni mọ́ọ́kì fún Amẹ́ríkà àti Europe ìyẹn ìntàwọn náà sọ fún ara wọn láti fi kanta ìròrí pé ẹ fi òpin sí ọmọ bíbí àwa fẹ́ afẹ́ fèsì lé ìròrí yìí ṣe é pé ẹ̀rí wọn láfi láfi kó sí wọn lẹ́nu fún ara wọn náà wọn kó síra wọn lẹ́nu padà kí ni islam wá rí sí ntọ́kàwá jù nìyẹn. ìròrí ń pa fi òpin sí ọmọ bíbí tàwa yàtọ̀ sí tàwọn tí wọ́n mú wá gidigidi torí pé ǹjẹ́ pè ní ọ̀wọ́n tí wọ́n yọ máa ṣẹlẹ̀ tí wọ́n yọ jẹ́ problem kò sí ibi tí wọ́n ti dá máa kó nǹkan ọrọ̀ ajé jáde àwọn resources wa ó tún pọ̀ sí i àwọn bùkátà àwọn èèyàn òun ló kéré ju tí wọ́n ń lò lọ náà jẹ́jọ́ pé ọlọ́ọ̀lọ́mọ yìí tí ó ní mọ́tò ju méjì lọ kí n bùlájì méjì tọ́ba láwọn jẹ́ ní mọ́tò ju méjì lọ kó o dìde ìlàjì bí ọ̀fẹ́ dìde mọ́tò ju méjì lọ ẹ wá wọ ẹ tó tún wá ní ju bẹ́ẹ̀ lọ ṣe ọlọ́run ò tí ì ṣe dáadáa nítorí de àwọn nǹkan ń pọ̀ ó tún pọ̀ fún wa sí i bùkátà àwọn ọmọ yẹn gángan ó ń kéré ju tí à ń rí lọ àwọn sọ fún yín pé alihamudulilayi ọlọ́ọ̀ba tó ti dá sánmà àti ilẹ̀ ìjọ tó ti dán mi yàn ó ti ṣe bọ́jẹ̀tì ọmọ èèyàn mà gbogbo tọ́mọ èèyàn jẹ olọba tó ṣe bọ́jẹ̀tì ẹ ó sì ń bẹnu Quran báyẹn ẹnu suratu Fusilati àyà kẹsàn-án sí kẹwàá ọlọ́ọ̀ni قل أئنكم لتكفرون بالذي خلق الأرض في يومين وتجعلون له أندادا ذلك رب العالمين Ọlọ́run ní sí ẹ̀yin wà níbi sọsọ àsọfún yín pé sí ẹ̀yin lè fẹ́ máa ṣe kèfèrí sí Ọlọ́run ọba tó fi ọjọ́ méjì dá ilẹ̀ ọjọ́ méjì pé ló fi dáa gbolẹ bí èyí lẹtún fẹ́ máa mú orogún mi ma ó ní ọba tó dá gbogbo o. ọwọ́ nígbà tó ń da àgbáyé tán waja'ala fiha rawasi òun kóòkè nígbà tó ń da ilẹ̀ inú súra mi lọ́kọ́ ní nígbà tí òun ó ní wọ́n wọn fáfatakínà ọ̀gbọ̀n òun ọlọ́run kì í ṣiṣẹ́ òun yá wọn òun ní kí mọ́ lò kì í kí ọwọ́ àbójú wa bí bọ́ọ̀lù tẹ́lẹ̀ yá wọn wálẹ̀ òun òun fi ṣe bóòtù lẹ̀ òun fi fúnlẹ̀ lágbára torí ńgbà tí tí mi ọlọ́ni à ń tà mí dàbí yìí kọ́mọ wà tí ì wó ẹ wà ní ọlọ́run bá tó ṣe fún wa àtọ́ba fẹ́ máa roko ó lè má mi kọ́ máa kọ́ máa roko ẹ kóṣokóṣo èrò tọ́yẹ pé bó ti fílẹ̀ nìyẹn àbí kó sọ wípé kó o kírun kébi tó bá ti ń kírun sóò lè rọ́ lọ́run sìn tá a fi sìn àti tá a jẹ olókùn tiwa àwọn ènìyàn ká padà síbi bá a ti sìn ọlọ́run bá ọlọ́run ló ń fi òkè òun fi délẹ̀ mẹ́fà òun fi délẹ̀ wà bára kàfíà òun bu ìjẹ́ ẹ̀ mú alibarika òun fọ́n sórí rẹ̀ lọ wọ́kọ̀ dára fíà kọ́ta fíà bàtì àjà mi gbogbo bọ́jẹ̀ tí ń tọ́ mi yàn ọ́ jẹ gbogbo àgbáyé ọlọ́run ní àtìlẹ̀ o tó ń dá lọ́jọ́ méjì o òun dálẹ̀ lọ́jọ́ méjèèjì òun ṣe bọ́jẹ̀ tí gbogbo ń tẹ́ ń tí ó borí rẹ̀ náà jẹ ọjọ́ méjì péré gbogbo ẹ̀ wá jẹ́ ọjọ́ mẹ́rin ọlọ́run sáwọ́ àlìsà yìí ẹ̀ tó bá fẹ́ béèrè kọ́ sọ fún àbí bọ́lá ọtí dà nìyẹn àti ìlẹ̀tọ̀ dá àti bọ́jẹ̀tì gbogbo àwa tá à ń bẹ́ ńbẹ́ jọ mẹ́rin méjèèjì jọ méjì ló fi ṣe bọ́jẹ̀tì gbogbo tó jẹ́ ilé ayé tí ọkàn máa lọ tó máa jẹun tó ṣe tó fi kú ó ti wà pẹ̀lú ẹ̀ òun ni ọmọ sì mẹ́lẹ́ ọ̀lẹ kòkòrò ní nfòsì ti sọ̀nkálukú àtàyèsìn ọlọ́wọ́ ba torí ọ̀tọ̀ ní sọ̀nkálukú náwó sí ti sọ pé òṣòwò lápò òun ọ̀tọ̀ ní ojú kòkòrò pépò náà sádà abẹ́lẹ̀ ti dà kọ́sáfì ọgbọ́n kọ́ máa ronú bó ti gbowó tiẹ̀ tó jókòó lé òun ṣiṣẹ́ ó fi lórí gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n láwọn sáàpá ó fi lórí wọn ojú kòkòrò mùsàfẹ́ gun kẹ́lẹ́ ni òun fẹ́ gun kẹ́lẹ́ yóò ṣe alágbárí yóò àjókòó agbárí yóò máa tí ó fi lu àwọn èèyàn jìbìtì yóò sì máa parọ́ ọlọ́run báyìí gbogbo arísìkìsì yẹn ọjà ilé ayé pátá ó ti fún un ọrọ̀ ilẹ̀ fún wa ọrọ̀ sánmà fún wa fáǹfààní àwàtá gbígbẹ́ ni inú sura suratu Ibrahim aya thirty two di thirty four rẹ̀ ẹ̀jẹ̀ àgbọ̀n kẹtù sọ ọlọ́ni Allahu ladhi khalaqa samawati wal ard òun ọlọ́ọ̀ba lòun dá sánmà àti ilẹ̀ wa anzala minas samai ma'an òun sì rọ̀jò láti sama òun sí orí ilẹ̀ fa akhraja bihi mina samarati rizqan lakum òun fi òjò yìí òun fi yọ àwọn àwọn nǹkan gbìn òun fi yọ wọn jáde rizqan lakum ọjà rìsíkì fún yín kẹ́ máa fi jẹ kẹ́ máa mu ẹ ti bá ń dáko àwọn àgbẹ̀ tẹ́mi náà wọn ó pé ìdí àgbẹ̀ mi ti ó ti lọlẹ̀ ní ìsìn màá síbẹ̀ e ji ṣe díẹ̀ díẹ̀ mo sá ń ṣe iṣu ń jáde yóò kù síbi iṣu ní ìsìn àgbàdo ní ẹ̀rí gbé lọ́dún yìí bí bá lọ roko tí èèyàn bá roko ńgbà míì tó gbogbo ẹ ní ma ò gbin ọyọ ẹ̀fọ́ ọmọ rẹ fọ bí ọba yìí sojo àkùrọ̀ ń bẹ tí wọ́n kàn fún kíní irúgbìn síbẹ̀ kọ́ padà síbẹ̀ wàá máa kàdí kọ́ máa tà fáwọn èèyàn ojúkò kalẹ̀ olóṣì mú ọ ṣètà lọ́lẹ̀ bí ìjókòó ẹ ọlọ́run ni wọ́n sàkárọ̀ làkùn àlìfúnìkà àlìfúnìkà òun ṣe ọkọ̀ ojú omi òun tún ṣe lójú rọ̀ fún yín ìtajìrì àfìlẹ̀ bá àríbi kó lè máa rìn ẹ wò bí odò ti jètò ọlọ́run sì dé ọlọ́run ló ní kí odò ọkọ̀ ojú ọmọ máa rìn lórí ẹ̀ kọ́má rí àbúrò wa fẹ́ fi sàdánwó dò ó sì lọ ọ lọ kó lè jẹ́ pé ibi tí ẹ bá ń lọ ẹ dé bẹ́ẹ̀ ẹ lè ṣòwò ẹ lè jẹ ẹ lè mu wasakhara lakum al-anhar òun tún ṣe omi lójú rọ̀ fún yín wasakhara lakum ash-shamsa wal-qamara da'ibayn òun wá ṣe oòrùn àtòṣùpá òun ṣe wọn lójú rọ̀ fi dá ìbẹ́ẹ̀ kálukú ò lera wọn bá ọ̀sán lọ òru òde àbúté bá ti lọ gba díẹ̀ lásìkò ara wọn tí ọ̀sán bá gba díẹ̀ lásìkò òru òru ogun tí eh, òru bá gba díẹ̀ lára ọ̀sán àbí tí ọ̀sán bá gba díẹ̀ lára òru ọ̀sán ogun tó gba díẹ̀ lára ọ̀sán òru náà ogun ẹ̀wùsẹ̀ ọlọ́ọ̀ni wọn ò rọ́ọ̀dúnra wọn nínú sọ́lọ́tù yaasin ọlọ́ọ̀ni láṣàmùsù yamba gíla àtúndì kálí kọ́má wàlà lẹ́lù sábìkúnà wà kúlùn fi falakin yẹsùbà oorun kò lè lóṣù bàbá ọ̀sùnkò lè lórun bá ooru ò lè lé ọ̀sán bá ò lè lórun bá ọlọ́ọ̀lọ́hún ti òun ti fọ́n kálukú síbi tó wà wọ́n ṣe subahana láì fọlọ́ọ̀ni wọ́n ṣe wọ́n gbógun fọlọ́ọ̀ni ìtọ́lọ̀ ń wí nìyẹn ọlọ́run ní wàtáàkùn tọ́ka ṣàmṣíyà gan samson wàlí kọ̀márù agbára ẹ̀tún wo bọ́lọ̀ ti ṣe òórùn ẹ̀ gbogbo ntọ́ bá ní bùkátà sí i kódà àrùn kan bẹ tó bá sọ ọmọ kájọ pé ojú ọmọ ń pọ́n wọ́n tún discover ní ìsinyìí pé kéèyàn gbé sí òórùn àárọ̀ wọ́n ní vitamin C tó wà ń bẹ̀ àwọn dókítà tó sọ pé ẹ gbé sí òórùn àárọ̀ tàbí òórùn ti ìrọ̀lẹ́ ẹ̀wùsẹ̀ oògùn látọ̀dọ̀ kó lè mú ayé rọrùn fún wa kálukú lọ ọ̀ ń bọ̀ fún ká lè gbèsè ayé rọrùn ẹ wo eŋti ọ̀sán fi ń ti fi ń ti fi ń ṣiṣẹ́ ẹ wo tóòrùn fi ń ṣiṣẹ́ ẹ wo tófùpà fi ń ṣiṣẹ́ ẹ wá jẹ́ àwòlá wà fi áńfùsì kún má fàlà ẹ wá jẹ́ àwò tọ́bajẹ́ pọ́nmi yẹn ní kọ́ńtró àtúnṣùpá èlò láti sàn fọ́nmi yẹn nẹ́pà iná tí ò mú wa yóò gbogbo ẹ̀ kóṣù wọn ò tó dé ló ti kọ bíìlì yóò kẹ́ ìdìdínlógún ní bíìlì oṣù dé bíìlì oṣù tó ń lò lọ wọ́n ti mú wa òṣìṣẹ́ bó òṣìṣẹ́ wọ́n jà kódà ní wọ́n bá jà tán kó tó tún so padà tó bá tún lọ sanwó ó tún lọ bá wọn ó tún gba owó tí wọ́n fi so wọ́n bá ti bí ìyá yẹra wa wá wo ti ọlọ́run iná tọ́lọ́run tí ọ̀gbà kọ́ bọ́ọ̀lù rí yẹn wọ́n yẹ ìgbà tí bí ń ṣiṣẹ́ wọ́n ti nẹ́pà ti ń ṣiṣẹ́ wọ́n ti ń jáde lápò ẹ̀ àwa là ń ṣera wa gbogbo ń tà jẹ́ ilé ayé ọlọ́run ti dáná wa ọlọ́run wà á tá a kún mi kú lè má ṣàtúmọ̀ gbogbo ń tẹ bọ́lọ́run lè lò fún yín wà á yín tà ọ́dún ní mẹ́tàlọ́ọ̀hì látọ̀ sùn lọ́run tẹ bá kàdà yẹn lọ́wọ́ bá tó ṣe lé lórí ẹ̀ lè kà tán ó wá fẹ́ parí ẹ̀ ó ní nàní sànà làzọ̀lú mú káfáà ó fi ròyìn méjì ròyìn àwọn èèyàn ìròyìn bá wa láàmú ọlá alábòsí ni wá àmọ́ fi gbá dé orí mọ́lẹ̀ alábòsí ọlọ́run ò ti dá tá a wa kí n mọ́ fọ̀rọ̀ gùn torí àsìkò tirikọta ayé omi ni sábà omi àti ìlú lẹ̀ tán débi pàtó máa kọ́lé sórí omi <laughs> ilẹ̀ ń bẹ láwọn tó súnmọ́ bí àbá ń bí orí omi ni <laughs> a tún kọ́lé sí kí ni problem ta ni owó tẹ́lẹ̀ mi fi kọ́ orí omi sí ìlú kan ó tó kọ́ gbogbo <laughs> ó tẹ́ sí bọ́bẹ́lẹ̀ ti ìlú mi omi ò sí yé má dààmú. <laughs> yóò tó wa yóò tó wa kó kó bẹ kọ́mẹ̀yàn sáárì nǹkan tí <laughs> kó jìbò rí sí owó tí wọ́n jìbí kọ́ tí wọ́n bá kọ́rọ́ ẹ̀ sílùú wa kódà yóò káàfin yóò tún kọ́ta wọn lù <laughs> kọ́tà nígbà tó fi bá dé kele wọ́n tó a máa gbàgbé sí wọn ìmíì tó sì rí pé tó ṣẹlẹ̀ sọmọ yá òní òun náà sọ pé ẹ bá mi yọ owó létí bẹlẹ́gbẹ́ ọ̀dọ̀ yìí <laughs> ẹ̀rí gbogbo wàhálà táǹkó ṣe ara lọ́rùn ọwọ́ alówó òtó olóṣì ń bẹ òṣìwò ní bẹ níbo lòṣì ọ̀hún wà bí ọkọ ìyàwó tó sọ fún ìyàwó yìí pé gbogbo ń tọ́jẹ tó máa mu àpèjúwe mo fẹ́ ṣe yẹ ló fẹ́ ṣe fún ọ tí àwọn onírà òun sáfẹ́ ṣiṣẹ́ tọkọ filẹ̀ kí àwọn abọ́kọ ipe yẹn wàhálà kìíní ìfẹ́ pọ̀jù sẹ́yìn pé ọkọ kẹ torí pé ó ti di sọnù àbí lóní kódà ó tún lówó máa wúlò oṣù lóní ara ìṣẹ́sáyè ọkọ bá bilẹ̀ yìí pé lọ́mọ ṣe gbàtọ́ bá kàdé yọ̀ níbi iṣẹ́ tó ní kíní yìí ẹnìkan lù ń jìbìtì ẹnìkan ṣe àwọn irú ọkọ bẹ́ẹ̀ kìlọ̀ fẹ́ ó ṣe ju kó ṣe kíní kọ́bọ̀lẹ́ra torí ó ti ṣẹ̀ṣẹ̀ gbé ọlọ́run fa ìdí ẹ̀ wá fún ọ̀rọ̀ tí ó bọ̀ oníṣẹ́ lọ fẹ́ máa ṣe tẹ obìnrin bá ní bùkátà sí kó ṣiṣẹ́ ìsìlámù ọ̀sọ́ pé wọ́n ṣiṣẹ́ o mọ wọn ní ìgbàdùn bẹ́lẹ̀ ọtí ni àdéhùn oṣù ó dára òun ṣiṣẹ́ kọ́ wá dé kọ́ wá máa bú ọkọ yìí pé ẹ ọkọ yìí gan ọkàn fìyà jẹ òun ni sẹ́ni pé sólésì kò lè ṣe àpèjúwe wa nìyẹn ọlọ́run ní òun fi tágẹ̀tì wa ìwọ̀lọ́tọ̀ lọ́nà tó fẹ́ gbà <laughs> ọ̀wà àríọ̀lẹ̀ ń bẹ́ẹ̀ ọwọ́ alọ́lọ́ orí òsì ń bẹ ibi ọmọ mẹ́rin lọ́wọ́ alọ́ fi orí ẹ̀ sí pé mẹ́rin lọ́fẹ́ mẹ́rin gan ìwọ lọ́ọ́ tọ́jú wọn so tó mẹ́rin o tó rẹ̀ tọ́jú iṣẹ́ tó ń ṣe tó fi lówó lọ abẹ́lómi náà ń ṣe lẹ́gbẹ̀ẹ́ tí ó lè nítorí náà ẹ̀jẹ̀ akóró rúrò ìbẹ́ kódà ọlọ́run tó sọ́nù kùránì inú súrà míì súrọ̀tù náà yìí àyàkẹ́jẹ́ oníwọ̀nyí yakhluqu ma la ta'lamu ńgbà tó ròyìn ara ẹ̀ bó ti ṣe gbó nǹkan lójú rọ̀ fún wa tó ó ní kódà nǹkan tẹ́ mà da tẹ́ ti ṣe ìtẹ́ máa jẹ tẹ́ máa mú dé but ẹ sá ni nǹkan tó fi gbé nǹkan kan ní ìsìn láyé àtijọ́ àgbẹ̀ tágbẹ̀ bá toro ọ̀gá tó lè dá dáwọn tí wọ́n ń jókòó tì lójúmọ́ ká bẹ́ẹ̀ bá fẹ́ dá ọgbà yé ká lẹ́nìkan ṣoṣo tractor ń bẹ tí wọ́n sọ pé kọ́nà bàbá ìṣèkìlẹ̀ yóò kú dànù láàrin bíi wákàtí mẹ́fà ni yóò ti bá kú dànù yóò tún padà wá yóò tún wá yóò tún lúbúlúbú ọkàn máa ti kíní bọ́lẹ̀ ọ̀parí o sì ń jẹ́ ojókòó kalẹ̀ o ní òòrò ń jẹjẹ ibi tí o ti jókòó sí náà ni fẹ́ẹ́nì sàmá látúntẹ̀rù dáàbá wàlàfi umaru nù ó ní ẹ̀yà jáde ẹ̀ lọ ṣiṣẹ́ o sánmọ̀ ò lè rọ kò ní rọ góòdì o kò sí rọ fàdákà o tábà lọ sínú alukur'an ẹ rí i pé islam sílẹ̀tọ̀ fún wa káfẹ́ obìnrin ẹ̀tọ́ mo gbé ìsọpọ̀ràn yẹn o kóńkàlùkò lè lọ ní lálàáfíà o pàápàá lọ́nà àwọn ìyá wa o ó sílẹ̀tọ̀ fún wa kì í sọ̀ràn yẹn bọ̀tí ọmọ ń jọ̀ràn yàn gbà mí síbùkátọ̀ mi yàn bá ọkùnrin bá tọ́ba jẹ ma torí tààtàrí ẹnìká tààtàrí ẹ̀ka àṣẹ̀ríyà ẹ̀kàmùsì ọmọ jọ̀ràn yàn gbà mí ọmọ jẹ suna ọmọ jẹ musabu ọmọ jẹ makaru ọmọ jẹ haram kéèyàn sọ yìí pé òun fẹ́ ṣe tààdúdú gan òun fẹ́ fẹ́ yàwó ju kan lọ islam ṣe lẹ́tọ̀ fún ayé pé masina. tá a gbára ta wà tá a lè ṣe kafe káfẹ́ méjì káfẹ́ mẹ́ta káfẹ́ mẹ́rin ó ń tàbá lágbára káfẹ́ yọkan pera wa ńgbà tí Islam ní káfẹ́ méjì ta kafe ibo ló pè lọ abibi kí àwọn obìnrin kí sọfẹ́ kí ìyàwó ọ̀kan wà lé sọ́wọ́n gbà ọfẹ́ kí ma ká bímọ tó pọ̀ ọfẹ́ ká bímọ tó pọ̀ tó yẹ pé. ẹnìjọba kan sọ yìí pé ọmọ mẹ́rin ni ó bí tó sì fààyè gbà wá pé ká lo ìsìláàmù wa ta ní dáná ìsìláàmù ní ká fẹ́ ìyàwó mẹ́rin ṣé ọ̀kọ̀ọ̀kan lápò lérí àwọn tì í sáàtọ̀ gbé ọmọ kọ̀ọ̀kan lẹ́ni kẹ́ni kọ̀ọ̀kan yóò bí o àbíta eléwọ̀n wà tó táyé pé mẹ́ta la bí tí gọ́ọ̀mẹ̀sì ní àgbọ̀dọ̀ bí ju mẹ́rin lọ èwo ni ó gbà kó òbí méjì táyọ̀ kó gbà wọ́n bí kọ̀ọ̀kan ẹ́ ẹ́ ẹ́ rí i pé wàhálà ni ó ṣẹlẹ̀ ìròrí wọn ò fi bá ti ọlọ́run mu èso òrì tó bá tó lọ́run pẹ́ẹ́pẹ́ ọlọ́run ní ahum yaqsimuna rahmata rabbik ẹlẹ́fẹ́ máa pé ṣẹfẹ́ máa pín ìkẹ́ ọlọ́run ọba tó ti pẹ́ fún yín nahnu qasamna baynahum ma'ishatahum fil hayati dunya gbogbo ntí ẹ̀jẹ̀ lé ayé mo ti pín fún yín ó ní wàrọ̀fà náà ba'dahum fawqa ba'din darajati mo wá fún àwọn grade by grade mo ṣe yín eléyìí ọmọ tójú bọ̀ bóòlù eléyìí ti lówó jù mí lọ bóòlù ti nímọ̀ jù mí lọ eléyìí ọmọ tójú bọ̀ ṣùgbọ́n ìwọ náà ní tiẹ̀ díẹ̀ tí o tu ọkọ̀ náà nìyẹn kéde pé o tójú bẹ́ẹ̀ lómi kọ́ sọ pé ò ní gbogbo wa tá a wà ń bí ẹ tó lè sọ pé òun ò ní níṣẹ tó ń dáyé yìí òun ò tí ì ní tó òun ò tí ì ní tó nǹkan bí kí n bù kéré kọ́ sọ pé tírí mílíọ̀nù kò sí pè ẹnìkan kọsọ yìí pé ẹ ní tírí mílíọ̀nù kódà àwọn ọmọ ọmọ kọ̀ọ̀kan yìí one million ó ti kọjá ní orí ọmọ kọ̀ọ̀kan wọn náà sì ròǹtọ̀ ń jẹ lójúmọ́ kọ̀ wá tà sí ẹ̀ lọ́gbọ́n kásọ yìí pé abẹ́ ṣe mọ ẹ̀kẹ́ni lè ṣe kásọ pé ó kálukú kásọ pé three hundred naira nítorí pé ọ̀sọ̀ pé three hundred àwọn ọmọ gẹ̀ wọ́n ní three hundred wọ́n ní ah dadi mọ̀rẹ́rìn <laughs> three hundred hundred ah <laughs> nǹkan ti bi báyìí bí ayé tẹ̀yìn three hundred jẹ three hundred and thirty lónà ẹ̀ tá à ń ṣe ẹ̀ twelve. wa tà ń ṣe ẹ̀sọ́jọ́ orí ẹ̀ tàbí nígbà tí oúnjẹ three hundred báyà bí ogún ọdún kọ́ ọmọ yìí mílíọ̀nù tí ó ti jáde sí ọ̀làpọ̀ tó ti ná tó lólùwó lọ káwa tó sọ owó mútọ <laughs> káwa tó sàtọ́tọ̀ owó káwa tó sọ ètò fi àwọn àwọn <laughs> eh, àgbàná àgbàná tuntun <laughs> àgbàná gbàlódé kọ́ àwọn ètò lòdù sórí ẹ̀ kótó amadọ́lọ̀ lẹ́bi pé òṣì ń bẹ ibi ọmọ kámẹ́bí ju mẹ́rin lọ ni ibi tó ń kálukú náwó sí ibẹ̀ lọ yàtọ̀ síra wọn kálukú lówó lọ́wọ́ mọ́dọ̀lọ́ lẹ́bi mọ́ o nítorí náà ẹ̀ẹ́ àrísíkú bíyàdìlá àlàrzákú bíyàdìlá ẹ̀ tààlà ó ti yé mi ọ̀dọ̀ ọlọ́run ni àrísíkí wà o ọlọ́run gan fún ara rẹ̀ ó ní wà má mi dábàtì fil ard illa ala Allahi rizquha gbogbo tí fàyà fà lẹ́ẹ̀. kọ̀ránì yɛ gbogbo tí fàyà fà lẹ̀ dábà àti ẹranko ejò ni gbogbo àǹtí dábà ti pé ọ̀n fàyà fà tàbí ọ̀n tẹ orí ilẹ̀ tí rìn ó fi mẹ́yẹ ilé àbàbà ìrìsùkò wa ọ̀dọ̀ àrísìkì ọwọ́ ọ̀lọ́hún nínú mi twenty three. ó lárísìkì jẹ́ mú wa sánmà lọ́wọ́dì tí ń sọ kalẹ̀ bẹ́ẹ̀ náà ni kúta ọ̀nbẹ nkàlùkù gbogbo àdé tọ́lọ́ fa mi wọn waka yìí mi àyà ọba ìjókòó mu yìí mi dábàtì látàmílò rìsíkọ̀ ọlọ́hùn yàrá ha wọ̀nyàgùn àyèmáyé dábà ẹyẹ ẹyẹ látàbí tí ò lè da àrísìkì jẹ ẹmu rẹ kò lè dá gbé Allah yà rísìkò Ọlọ́run sì fún ní ìjẹ ẹmu ẹ kẹyìnkẹyìn bó ti kéré tó yẹ ọjẹ ń yó ó ń sẹmí Ọlọ́run sì fún ẹyẹ ó ń sẹmí yọ jáde kò sí bọ́jẹ̀tì ẹyẹ tí ó sọ pé bọ́jẹ̀tì tọ̀ lárí bọ́jẹ̀tì ojúmọ́ ni máa ń ṣe àdúgbò sọ pé yakurudu khimason wàtàrúhù bitọ́ọ̀nà ẹyẹ ó jáde díẹ̀ láàárọ̀ lẹ́ẹ̀tẹ́bí ń pa yóò ṣe padà sínú ilé lẹ́yìn tó ti yó tí o sì bọ́jẹ́ sí ọtún jọ́ kejì àbútọ́ ọmọ yẹn ọ̀bàjẹ́ ọgbádùn tí wọ́n tún ń ta rọ́bà ibi tó sùn jẹ́jẹ́ sí pọ́blẹ́mù ti ọlọ́run ní kọ́mọléhùn kiri nìyẹn ẹ̀ẹ́ àtòrísìsì àwọn àyà àyàtò kùràníyà wa ma min dabbatin fil ardi wala ta'irin yatiru bi janahihi illa umamun amsalukum ọlọ́run ilẹ̀ ọ̀húnmọ̀ kọ́ nínú sàmì wájú wà lárùn yabusutu rizqọ lima yasha wayaqdir àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tábà lọ wo ntọ́lọ́ ti ṣe fún nàìjíríà ẹgẹ́ bí ẹnu àsìkò tó kú ọlọ́run sí dáadáa fún nàìjíríà pọ̀ ẹgẹ́ bí tó sọ síwájú oríṣi àwọn àyàtú Kùránìyà ni mo mú wá ń bí ọlọ́run ni walaw barakatin na samai wal ard walakin kadabu fa aghnahum bima kanu yakdhibun wọ́n lọ pé àwọn àwọn èèyàn yìí wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ wọ́n sì pààyàn náà bá àwọn àlùbáríkà láti sámà àwọn ọba sílẹ̀ fún wa ni mà wọ́n takùtọ̀ lọ́wọ́ ọba òun wá fi jẹ wọ́n yà pẹ̀lú àìsítọ́ lọ́wọ́ ọba ẹnu súra mi ẹ̀ẹ́ oríṣiríṣi ni ní ọwọ́ àgbọ̀ tí wọ́n ti sọ síbi lẹ́sí àti àwọn àhàdìsì tó tí wọ́n wà tó jẹ́ pé àhàdìsì tó wà ni wọ́n. àwọn ṣúbà àwọn tó lè wà lójú àti àgbọ̀yé ìtọ́jẹ́ yí pé àwọn mẹ́nu àwọn mùsùlùmí tí wọ́n gbọ́yé tí wọ́n fi ń sẹ̀rí torí a lè rí inú ìwé mi tá a táwọn pépè lọ síbi fi òpin sọ́mọ bíbí tó yẹ pé ìwé tí mùsùlùmí sì kọ ni àwọn oríṣiríṣi àwọn nǹkan ni wọ́n kọ níbẹ̀ bóyá tí kwẹ́sàn bóyá tí ó bá débẹ̀ torí àwọn àsìkò mi kò kò tó nǹkan ma àti kí la lè fi dá wọn sábì dá wọn lóhùn wọn mú hadisi wa àgbọ̀yé wọn ní hadisi táwọn mi sọ yìí pé ẹ fàyín ní mùkásìrún bí mùkásìrún bí ní wọn mọ̀ yàwó mọ̀ ní kìyàmà wọn ní. kẹsìrà ti nàwọ̀nyíyà ni kì í ṣe ti àdàdíyà ipe kọ́lítì ni kì í ṣe kọ́ntítì àti bá a ti lè dá lóhùn ẹ̀ eh, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. <clears throat> àwọn tí wọ́n mú ìròrí inú tá a lè dá lóhùn ní àwọn tí wọ́n mú ìròrí population America ní ìsì lájọ tí ẹ ti sọ pé tí ìròyìn ti wá pé wá ní population wọn tàbí ní jẹ́ wọ́n tàn wá jẹ population wọn ni three hundred sixteen million five hundred and seventeen thousand títí àná yìí three hundred sixteen million five hundred and seventeen thousand ti China ńkọ́ one billion àbí one point three billion one point eight ni billion ń jẹ́ ọ̀pẹ́ bá ń kọ́ bí bílíọ̀nù abẹ́jẹ́ ṣé tòun ti bẹ́ẹ̀ àmàrà nǹkan China ní nǹkan China kò gbà mọ́ra táyà gbọ́dọ̀ orí jìnnà gan ó fi mọ́ bẹ́ẹ̀tì bẹ́ẹ̀tì tá à ń lò ní ìsìn àwọn olè sọ́n pa rẹ̀ wọ́n ní oúnjẹ wọn ló tún ló tún ló tún dúnwó jù nítorí náà gbogbo àwọn nǹkan tí àwa ní ká sìn ọlọ́wọ́ bá wa ìdájọ́ ṣẹlẹ̀ à ń pa ká fi ètò sọmọ bíbí wa ń kọ́ ìmọ̀ yóò ti mú ẹnu bà ó sì àwọn àdìsí lọ́pọ̀ lẹ́yìn àdìbò Muhammad sàṣà ọmọ lẹ́yìn bíi àdìbí léèrè kíkà ló máa bá ọ̀nbẹ́ni wọn tọ́sọ yìí pé faradna àna samta wà náà zè inú àdìsí àbí Sa'id al-Khudri tí Imam Bukhari ti tọ́gbà wá ànábì sọ fún wọn yìí pé ní ogun gazwatu Bani Musalak wọ́n ní àwọn fẹ́ẹ́ máa ṣe azidu azidu ni pé káwọn máa yẹra àwọn ò ní dáa tọ̀ sídìyàwó àwọn ẹẹ withdraw abi wọn ni àwọn àwọn ṣèkẹni anabi sọ pé láàlékún allah tafalu kò sí hara ẹ kò sí bẹ́ẹ̀ bá ṣe náà kò sí nǹkan kan bẹ́ẹ̀ anabi sọ sọ pé kò sẹ́dà tọ́nà ọba fẹ́ dábàá yìí ẹ̀mí tọ́nà ọ̀dà ilà ká iná tún ilà tọ́nà ọ̀dà ilà bẹ́ẹ̀ ṣe ẹnìkan bá anabi sọ sọ mo fẹ́ ó ní òní obìnrin tọ́jú ẹrú òun ó jẹ́ ti òní fún àwọn lómìnú lé ní sin àwọn nínú lé òun sì máa bá lò pọ̀ irú ẹ̀ ní o kì í sọmọdọ́ o òun bá lò pọ̀ òun ò sì fẹ́ kó lóyún ànábì ní tó máa ṣe àṣìlò fún máa yẹra fún máa yẹra fún nígbà tí kíní bá fẹ́ dà sí tẹ ọ bá fẹ́ ṣùgbọ́n o tó ti bó bá ti yẹra fún tó tọ́lọ́run bá kádà pé ó bí ma yóò bí o lọkùnrin yẹn bá tún padà sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam Imam Muslim ló gbà eh, one thousand four hundred thirty nine lọ́ba tó padà bá sọ pé ewu ànábì sọ lọ́la sá obìnrin tí tí mo sọ ó ti lóyún ànábì ni mo ti sọ fún ọ yí pé sàyàtìyà máa kó dira la ntọ́lọ́ nba kádàrà fún yọ wà bá yọ lóyún ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ọjọ́ yí pé sẹ̀ríà sọ yí pé fètò sọ́mọ bíbí nínú sẹ̀ríà ní ntọ́ wọlé lọ́rọ̀ àwọn àfa kò sí èèwọ̀ ń bẹ sọ́mọ́ ká mọ̀ yí pé àwọn nǹkan tí a fi máa ń fètò sí àwọn eh, oríṣiríṣi nǹkan ni tá à ń lò ní ìṣèjì abíbí ìzọ̀rọ̀ abíbí ibi kọjá yìí pé wọ́n lọ wọ́n lọ lo bóyá lúùpù lẹ́gbẹ̀ lọ́wọ́ lúùpù ni lọ́wọ́láwọ́ náà máa pè nù kéwọ́ lọ́wọ́láwọ́ ẹ̀ eh, kọ̀tí lúùpù pé lúùpù ni wọ́n máa pè nínú òyìnbó wọ́n ní àwọn kankan máa kò sí ní tí o fi fètò sí tí o ní àwọn. nǹkan anira díẹ̀ díẹ̀ ń o ó lè kiri jura wọn lọ inú ẹ̀ ní kọjá pé kẹ́jẹ́ wa lọ́pọ̀lọpọ̀ ọgbà inú ẹ̀ ní kọjá pé kí ni wọ́n máa kan obìnrin inú ẹ̀ ní kọjá pé kí ṣe sí abẹ́ obìnrin kọ́lọ̀ ṣe ìṣẹ̀rá àkúrà mọ́ ẹ̀ kọ́lọ̀ kọ́ débìlì ọmọ kí ọrọ̀ ajé tíntín inú ẹ̀ ní kọjá pé inú ilé ọmọ gan ò ní kíní bọ́lọ̀ ti dẹ́ kíní bó ti fi sí náà oyún máa ń ṣẹlẹ̀ tí ó lọ bọ́ sí ẹ̀yìn ilé ọmọ tí ó fa problem mi gbá mi fún fóbìnrin àwọn àfa lóríṣiríṣi wọ́n ṣe fatuwa nípa ntọ́jẹ́má tanzimu nasiri ẹ̀ fi ètò sí ọmọ bíbí ètò alọ́dà òtítọ́ wọlé lọ́rọ̀ wọn òun náà ni pé kò sí èèwọ̀ ń bí fi ètò sọmọ bíbí tí ó bá fún tí bùkátà bá lọ síbẹ̀. Si tí o sì jẹ́ pé ọ̀fi ronú pé òsì pé olùtò bí máa ní tara o lè fi tọ ọmọ ọdún lẹ́yìn ọdún méjì lẹ́yìn ọdún mẹ́ta kò sí ìwọ̀ ń bẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Dr. Khalidu Musa nínú Majalatul Bayan ọkọ atiku kan tọpẹ ní ọgbọgbọ mọnẹlẹ hamli malaha wa maliha àwọn ìtọjẹ àǹfààní kọ́má lògùn kọ́má lòyún àti tọ́jẹ́ ewu tí tí ọ̀nbẹ̀nbẹ̀ ìkejì ni kéèyàn sọ pé òun fẹ́ fi òun fẹ́ sẹ́yún kódà kọjẹ́ lọ́dọ̀ àwọn òbí méjèèjì bàbá àti ìyá tí a lóyún yẹ kódà kọjẹ́ yí pé ọwọ́ látọ̀dọ̀ ìyá gangan tó bí kọfẹ́ máa máa ṣe haramu ni kódà ṣẹ̀ríà tún ti ní ó tún fún lágbára débi pé nígbà tí ó fi mọ́ oyún ṣìnà gangan tóbìnrin bá ní kò lẹ́tọ̀ fóbìnrin ṣìnà yẹn tó lóyún ṣìnà yẹn kò sẹ́yìn torí pé èèyàn ni tọ́jà yìí pé wàlà taziru wàzíra tún wíṣọ́ra ọ̀kọ́ra ẹ̀ṣẹ̀ àwọn òbí tí a dá kò kò ẹ̀ṣẹ̀ rẹ̀ ó yàtọ̀ sí ẹ̀ṣẹ̀ tí ó sí tọmọ ọmọ ò lẹ́ṣẹ̀ àwọn ni bẹ́ẹ̀ náà ni a rí pé èyí lọ́pàá tó pé sẹ̀rí àti ti ọlọ́ọ̀bá gangan ó ní kí wọ́n dìlé obìnrin tí ọjọ́ yìí pé ọkọ àyàn aboyún ni nígbà tó wà ní oyún ọwọ́ apá àyàn ọmọ àmọ́ pa Islam ni wọ́n mọ̀ pa tontoyún kí wọ́n jẹ́ kó bí ọmọ ẹ̀ tán tó bímọ ẹ̀ tán tó fún tán ni wọ́n tó pa padà táwọn tí rẹ̀ tí wọ́n bá nítorí pé tọ́wà ní tọ́wà nù tabalọ̀ wọnú ìtàn gàmídíyà náà ìyẹn ló fi jẹ́ pé ẹni tó ṣe ṣìnà gan tó sì wà jẹ́wọ́ pé òun ṣe ṣìnà sẹ́wọ̀n pé tísàm tó sì ní ọkọ islam tàbí tó ti wà tó jẹ́ mọ́sánà ẹ̀ mọ́sánà ni tó ti jẹ́ pé mọ́sánà ni tó ti adélébọ̀ ni islam ni wọ́n lẹ̀ lóko padì síbẹ̀síbẹ̀ tó bá lóyún ṣìnà àlè lẹ̀ lóko ńgbà tó bá ẹ̀sìn ọ̀run ní Islam ẹ̀sìn àánú kìsọ̀ gàmìdíyà arábìnrin kan tí Imam Muslim gbà wá ó ní ọwọ́ abánabi sọ̀sán ọwọ́ aṣọ fún wa nàbí pé kọ́lá kánàbí sọ̀sán tọ̀hírì ni ìyá ọ̀sùn fọmímá wò ti ọlọ́run kí ló dé ó ń torí pé òun lóyún oyún ṣìnà ànábì ni máa lọ lọ wá foríjì ọlọ́run ọba lọ túbà lọ sọ́dọ̀ ọlọ́run lọ́ba ní a. Ah, ó tún fẹ́ dàmí láàmú ó tún fẹ́ máa dàmí láàmú tàbí ó tún fẹ́ gbọ́ tí mo sọ fún ọ ti ṣe fún ẹnìkan tó wá jẹ́wọ́ tiẹ̀ tá à pè ní máyìs àdúrà sọ yìí pé kí ni tó ṣẹlẹ̀ ó ní òǹdóyún sí náà ni ànábi ìwọ gángan ó sì gbà yìí pé ó ní ó ní bẹ́ẹ̀ ni ànábi ni máa lọ hátà àtọ́tọ́ yìí máa fi bá tètè tó fi lọ bí ti bẹ́ẹ̀ nù ẹ̀ bẹ́ẹ̀ náà ni kí o gbé padà ìgbà tó sì gbọ́ ọmọ yẹn padà ń rìn wáyà míì ànábì ni kọ́ máa lọ kọ́lọ̀ fún lọ́mú bàtò tó fún lọ́mú tán ó tún padà jẹ́ pé ó tún wá fún ọmọ yẹn ní ìpa búrẹ́dì tọmọ yẹn ń jẹ àwọn ni ó ti àsìkò ti tó tètè sí ìdájọ́ ṣẹ̀ríà fún mi ó tó di pé wọ́n sì ìdájọ́ ṣẹ̀ríà fún àbí àgbà ọmọ yẹn ó pé fún kanú àwọn ọmọlẹ́yìn ẹ̀ pé kí ọmọ ọmọ tọ́jú ẹ̀ eléyìí jẹ́ ká mọ pàtàkì oyún oyún níní pé a gbọ́dọ̀ ṣe ó fi mẹ́rú hadith ali radiyallahu anhu tí imam muslim náà gbà wá tí ali sọ yìí pé ìkànnú àwọn ẹrú ànábì sallallahu alaihi wasallam ó ṣe àṣemáṣe ànábì ni kó wọn Ọlọ́run náà ní torí àní apá àwọn ànábì kó wọn Ọlọ́run náà ní blala bàtò wọn adébẹtò fẹẹ náà blala ọwọ àjèjì pé ọmọ tó bí ọmọ rẹ̀ tó bí ẹ̀jẹ̀ ò tí ìbímọ ò dà òun á filẹ̀ tí tẹ́jẹ̀ bí ma bí da ńgbà tẹ́jẹ̀ bí ma bí da lòun ṣe ń nà ní lálẹ́ àtọ̀sẹ́ sí ànábì òun sì sọ fún ànábì ànábì náà hasan ọ̀kàrí òfin màtórí ẹ̀jẹ̀ náà ara kó sì wà nù ààrẹ ẹ̀lẹ́láfíà ni bẹ́ẹ̀ náà ni ṣẹ̀ríà Islam ó ṣe pé béèyàn bá na obìnrin tọ́gbóbìnrin kan kùn obìnrin tó lóyún ní oyún inú ẹ̀ lọ́ba lọ́ba bíi bọ̀tí ńgbà tó bí ó bí láàyè bọ́mọ ti bọ́lẹ̀ láàyè báyìí bọ́yá omi tàbó ké tàbọ̀rọ̀ amújẹ́ tí wọ́n gba ẹ̀mí sì wà lára ẹ̀ lẹ́yìn ẹ̀ kú odidi àkàmílà ni ọ̀sán yóò san ọgọ́rùn-ún pé ọkùnrin ni tí ì bá sọ ọkùnrin tọ́yẹ pé obìnrin ni yóò san sọ àádọ́ta ní fifty àádọ́ta ràkúnmí ni ọ̀sán tí islam sọ yẹ alọ́mọ yẹ kọ́ ọtí ọmí tàbíà ẹ̀mí wà lẹ́nu yẹ kótó ní kókú odidi díyà bí gbàtọ́ kọ́ odidi àgbàlagbà ni bẹ́ẹ̀ náà ní islam ó tún ṣe léwọ̀ tọ́ba jẹ́ yí pé ìjà ń bẹ láàrin èèyàn méjì nìkan bá gbà kàn kùn ọgbà aboyún kùn lóyún inú rẹ̀ jẹ̀ní lọ́ba sẹ́ yọ san gbúra gbúra tó abudi òní ó ṣe déédéé hamsun náà ẹ eh, ràkúnmí márùn ràkúnmí márùn ni ó san ràkúnmí lala ni ó fi tán oyún onútọ́sẹ́ kódà bó ṣe bàbá gangan ìwọ ọkùnrin tó ọmọ náà yàgò ẹ ọba gbàǹkùkù nìkan oyún yẹn bá lọ sẹ lọba rẹ jẹ padà ràkúnmí márùn lọ san o sì ní jẹ o ní jogún nínú o lẹtọ láti jogún torí ìdáná lè kọ́ ọtí la láyà tó se à torí ẹni tó bá pààyàn kò ní jogún ẹtì ọ̀pá bóyá náà ni obìnrin ìtọ́jẹ́ yí pé ọlọ́ mu oògùn ọmọ àmà mu oògùn lóyún ẹ̀ bá sẹ́ oyún tó sẹ́ òun náà sàn ràkúnmí márùn ràkúnmí márùn yóò sàn láti fi sẹ̀tánà ẹ̀ẹ́ yóò sàn ràkúnmí márùn lẹ́yìn ẹ̀ wá rè lẹ́yìn ràkúnmí ta yóò sàn yẹ yóò lọ bọ́kùn lọ́rùn ẹrú o kèjì ìdánwò tó bá ṣe kẹ́ni yóò bọ́kùn lẹ́rù ẹrú tí ó bá lè bọ́kùn lẹ́rù ẹrú yóò gba àwẹ̀ ṣàrẹ́ni mọ́tàtàbí àyè àwẹ̀ ọgọta àwẹ̀ tí o sì ní já kankan láàrin bẹ̀ yóò gba léraléra ni tí lẹ́yìn ìgbà tó bá sara kò mìíràn àrùn tán yóò tún lọ́ọ́ gba àwẹ̀ tàbí kó bọ́ ọkùnrin ní ọrùn ẹrú eléyìí ló àmọ́ bí Islam ti ṣe pàtàkì pàtàkì oyún tí ń bẹnu ọmọ èèyàn ẹ ayọ̀ǹgbà mi torí ìṣẹ́jú mélòó márùn ok ìgbà wo torí kí mẹ́nu bá ẹ ìgbà wo ni ẹ̀mí máa ń di ara ọmọ máa ń di ara Islam ti sọ àwọn àfàyà pẹ̀lú lọ́nà méjì ìyẹn ni ó jẹ́ àmọ́ irú oyún wo ni a lè sẹ́ àkọ́kọ́ àdìsí wa ipe ńjọ́ tí ọba ti gbé forty two days tọkùnrin ti rọ àtọ̀ sí ìyàwó ẹ̀ la iná ni ó ti di ó ti kẹ́ni ti wà lára ẹ̀ ó ti di jọ́ màá mi ó ti di jọ́ màá mi hadithu mi máa wá hadithu mi náà wá hadithu tó sọ yí pé ntí wọn kà kún yújú máa خلقه في بطن أمها أربعين يوما ثم يكون علقة مثل ذلك أربعين كتنون ثم يكون مضغة مثل ذلك أربعين كتنون وفي 40 times 3 120 قلت لنا لنوع ثم يبعث الله إليه ملك لنا لنوع توارا ملائكة لين 120 days أديس كان أديس كان هو ميجي لو صحيح àwọn afa wa ti fẹnu méjèèjì jona ipe ẹ méjì ni mẹlẹka ọ wà mẹlẹka aláwọkọ mẹlẹka tó lọ kọ kọràn sí ti ẹmí ẹmí ó sì wà lára ẹ nígbà tó bá fi wà ní forty two days àkọ́kọ́ bẹ́ẹ̀ ni sì ní ìmàjìnlẹ̀ òde sí i sì di àmọ́ ìgbé bẹ́ẹ̀ ni ìlà àfọmọ ìgbà nàbí sọ̀sán wọ́n máa yà á kú alẹ́ hàwà tòkè ọmọ ní ìsìn bá ti wà ní ẹ̀jẹ̀ tàbó ti wà ní ẹ̀jẹ̀ kíkí yóò ti jẹ́ pé yóò ti máa mí tí wọ́n bá gbé sínú scan yóò ti máa ṣe àdìsí bẹ́ẹ̀ ṣùgbọ́n màláíkà ẹlẹ́ẹ̀kejì òní ó wà sẹ́ ẹ̀kọ́ nǹkan mẹ́rin lọ́dọ̀ wọn àrán sí ibẹ̀ ni ó ti máa yóò ti máa ní wọ́n fẹ́ lẹ́yìn ẹ̀ wọ́n àtún máa ya wọ́n àfẹ́ ẹ̀mí tí wọ́n fi ya ojú ọwọ́ wọ́n àfẹ́ sí la ṣùgbọ́n ẹ̀mí yìí pé ó ń bẹ gẹ́gẹ́ bí ẹ̀mí nínú yá mọ̀bìdá ìyá ni lágbà tó bá ti di forty two days ni mi ní pẹ́ ní orí rẹ̀ <coughs> kéèyàn wá sẹ́yún olùṣiṣẹ́ ọ̀nà mẹ́ta ló pèsè ṣe olùṣiṣẹ́ pèsè ọ̀nà mẹ́ta olùṣiṣẹ́ aláwọ̀ kọ́ à ń pè ní àlejò ẹ̀ẹ́dẹ̀ẹ́sì yárí pé wọ́n lọ màmá sí i ẹlẹ́ẹ̀kejì nítorí pé dọ̀rùrà ni làlùrí ni ẹlẹ́ẹ̀kẹta nítorí pé fún ara ẹ̀ lọ́sẹ̀ fún ara ẹ̀ lọ́sẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ló ní ìdájọ́ ṣẹ̀ríà ojúṣe tó yẹ pé ìwọ lọ màmá tó pé ìfẹ́ bímọ ẹ̀ má irú tó wọ́pọ̀ haramu ni ọ̀sẹ̀ tó yà pẹ̀lú sí i ó sì jìyẹ lọ́dọ̀ ọlọ́run ọmọ tó ṣiṣẹ́ yún ẹ̀ yóò béèrè ní wájú kí a má yìí pé bí ayé dáńbé ó ti dàtí kí lóun ṣe ọ tó fi jẹ́ kó o ráyé wá tó fi kọ́ dínà mọ́ tó fi ráyé wá yẹ haramu ni oyúnṣẹ́ kejì lóyúnṣẹ́ ṣe pé ti àwọn mẹ́díkù ni ẹ̀ kẹ́lẹ́ mẹ́díkà kẹ́ni tó ṣe pé problem ti ó ti wọnú tọ́wà ní obìnrin bóyá onílọ̀ bọ́ sí ẹ̀yìn kẹ́ni àpò òbí tó lè kó wàhálà bá òbí ìsìláàmù ni tí ọba jẹ kó yọ pa ẹ̀mí ẹ̀mí tó jẹ́ ìtòsí sábàbí ẹ̀ òun jẹ́ sábàbí ẹ̀ kò ní pa òun láwà mú kó islam faramá yẹn pẹ̀lú pé kí dókítà ṣe operation fún irú obìnrin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lóyún ṣiṣẹ́ tẹ̀lé pé fún ara ẹ̀ lọ wálẹ̀ ṣẹ̀pẹ́ kì í ṣe ìyẹn là ń pè tí lè kọ́ yí fún ara ẹ̀ lọ wálẹ̀ ó ní kò sí nǹkan kan tá a lè ṣe sí gbàgbọ́ òun ló kúkú bọ́lẹ̀ ẹni tó ní gangan ọ̀fẹ́ kọ́sẹ́ òun lọ́sẹ̀ yóò ṣe nǹkan kan bọ̀tí olóyún ṣiṣẹ́ tàkọ́kọ́ kóbìnrin ó lóyún ìtọ́wọ́pọ̀ ní ìsìn gan pé obìnrin mi gan ó lóyún tó yẹ pé ọkọ ẹ̀ gan lónìí tí ó sì gbé lọ sí ọ̀dọ̀ àwọn àwọn dókítà ọ̀ràn dáadáa tọ́jú pé kọ́sábó ń yọ tó sì lọ yọ gbogbo yẹ ọba mu ṣùgbọ́n ń jẹ́ ní àsìkò owó ní Islam fílẹ̀ pé kéèyàn ó pé tí bóyá fún di kan tó ti sáà bá kan lẹ̀ nígbà tó ti kọ́ ọba mu fún di kan àbí méjì tẹ̀lú lè ṣẹ̀bi yẹn làwọn afa yà pẹ̀lú sí sọ́nà méjì nítorí àdìsí mọ̀ká kọjá àwọn akẹ́ni gbogbo oyún tọ́ba ti lè kọ́ pé wọ́n kọ́kọ́ fẹ́ nù kò yí pé kò da kí yóò bí kó kó pè gbogbo nǹkan kó yí sábà bí nǹkan kó wá sọ wípé mi ní ìdí ẹ̀ má kò da ṣùgbọ́n tọ́ba wa wáyé ìgbà wo lè yóò tó di ẹlẹ́sẹ̀ àwọn afa wa yà pẹ̀lú sọ́nà méjì àwọn kan tó bá ti lè kọjá forty two days gẹ́gẹ́ bí àdìsí mọ̀ sọ torí ẹ̀mí ti wà lára ẹ̀ ọ̀gbọ́dọ̀ ṣe tọ́ ọ bá pa bíbà tó pa yẹn ni. àwọn kan ní kótó di pé yóò di one hundred and twenty days ìyẹn ní eh, ogójì ogójì lọ́nà mẹ́ta wọn tó fẹ́ mékejì sí la òun náà nìkan tí tọ́ wọlé òun náà ní pé kó o jìnnà sí kó o má ṣe kó o jìnnà sí kó o má ṣe ìtọ́wọlé ní ọ̀rọ̀ àwọn afáàní ẹ̀ nísìnyí ó ku oyún tí bóyá o lè torí irú ẹ̀ máa ń ṣẹlẹ̀ bóyá àwọn kan àwọn adigunjalè wọ́n lọ sílé kan wọ́n sábà irú obìnrin kan tí wọ́n bá ń bẹ̀ wọ́n bá lò pọ̀ kò fura títí kí ni ẹ fi di oyún kí ni ìdájọ́ ṣẹlẹ̀ àlùyẹ àwọn àfáà ṣe tíra lórí ẹ̀tọ́ pọ̀ rẹ́rẹ́ wọ́n kọ tíra lórí ẹ̀tọ́ pọ̀ àkọ́kọ́ ni pé kò sí ẹ̀ṣẹ̀ fún obìnrin bẹ́ẹ̀ islam sì rọ̀ yìí pé kọ́mọ ọmọ tó bá sì bí ni tí ó sì ní ẹ̀tọ́ rẹ̀ láàrin mùsùlùmí tásìmá tọ́jú ẹ̀ ṣùgbọ́n ǹjẹ́ ló lè ṣe oyún yẹn àbí ò lè ṣe yẹn làwọn àyàpọ̀ ẹnu sí mọ̀fáàdì gbogbo àyàpọ̀ ẹnu wọn tá a bá fẹ́ kó jọ òun náà tọ́ba ti tọ́ba ó lè ó lè lọ fọnú nù before forty two days before forty two days ó lè lọ fọnú nù tọ́ba jẹ́ pé kọ̀ wá fura tọ́ba ti kọjá forty two days ntọ́pọ̀lọpọ̀ àfa àsọ ni pé kò fi ilẹ̀ kọ́mọ wulẹ̀ fọnú nù kí a máa bá tọ́jú ẹ títí tí ó fi bí kí àwa mùsùlùmí ní kí n sáà pè é. Kasi sí i ká ìkànnù wa gbogbo ẹ̀tọ́ tá a ní lò náà ni irú obìnrin bẹ́ẹ̀ kò sì gbọdọ̀ máa banújẹ́ lórí ẹ̀ bẹ́ẹ̀ làwa náà gbọdọ̀ fi àléébù kan ru ọmọ bẹ́ẹ̀ láwùjọ ẹ̀tọ́ tá a ní lọ́ba Kùránì lọ́ba yìí lọ́ba Kùránì jù láàrin wa yóò kírun fa yóò ṣe kínní lò náà ní láwùjọ ọ̀rọ̀ míì ó ní pé tọ́ba jẹ́ yí pé dókítà sọ yí pé kò ṣewu bí àwọn ọjọ́ ń bá ti ń ga sí bẹ́ẹ̀ ni dídá àyídá kọ́sẹ̀ bẹ́ẹ̀ náà ti ga sínú sẹ̀ríà mo rò pé báyà kò fura títí forty two days ti fi lọ títọ́ fẹ́ pé bíi láàrin forty days àti forty two days ẹlẹ́ẹ̀kejì lọ wà wọ́n sọ wípé bí ó bá ti ṣe é sí ni ò ti dá kọ́sẹ̀ sí tọ́ba wa ti kọjá one twenty days kò wá gbọ́dọ̀ ṣe má gbogbo wọn afẹnukò yìí pé gbogbo oyún ẹ̀ tó bá ti á kọjá one twenty wọ́n gbà yìí pé before forty two days kò ṣeé wọ̀ ń bẹ̀ tó ti kọjá forty two days wọ́n á yà pẹ́nu àwọn kan ní wọ́n fi lẹ̀ àwọn kan ní ara ó lè ṣẹ nígbà yìí pé one twenty kan ẹ̀ oríṣiríṣi kú àwọn àsìkò kan lẹ̀ nínú tí wọ́n yà pẹ́nu sí tó bá ti lè kọjá àsìkò yẹn tí ṣe one hundred twenty days kò gbọdọ̀ gbogbo wọn afẹnukò yìí pé kò gbọdọ̀ ṣẹ mọ́ kò sì gbọdọ̀ banújẹ́ lórí àwọn nǹkan tí tí ó ṣe ọmọ kò lè jogún torí kò ní bàbá tí ó bí tí ó bá fẹ́ jogún òun àti yẹ́ ni wọ́n jọ máa jogún ara wọn eléyìí yóò jẹ́ kí ya máa pe àwùjọ mùsùlùmí pé irú àwọn ọmọ bẹ́ẹ̀ ká kún amára ká fà wọn mọ́ra ká máa tọ́jú wọn kí àwọn ìjọba kí wọ́n torí àmọ́jọ́ tí nǹkan tí ìbá gbé náà tí ó bọ̀ sí etí èèyàn irú àwọn ọmọ bẹ́ẹ̀ kí wọ́n kà wọ́n kún láti máa láti níbi tí wọ́n ti máa ṣe agbátẹrù wọn bí wọ́n ti lọ sukúù ó yìí tọ́jú wọn torí táwọn àbí sọ ni pé kulukum ra'in wa kulukum mas'ulun an ra'iyatihi gbogbo wa ni à ń dára làlẹ́ ń tà ń kọ́ńtró gbogbo ẹ̀ tà ń ti kọ́ńtró ọlọ́run ó béèrè báwo ni ń kálukú ti ṣe fún ẹ̀ńtọ́lọ̀ ní kó lágbára lórí ẹ̀ tó ń kọ̀ǹtò etí ayé ọlọ́run jẹ́ kí owó ló fa wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. aleykum salaam wa rahmatulahi. jazakum allah khairan ọlọ́run bá dúpẹ́ fún àwọn afáwa tí wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa wọlé láti dọ́kítọ́ sẹ́rọ̀lẹ́dẹ́ bílá aláṣàlá ẹ̀rí pé mùtúni kan máa tàjú kọ́ ọ̀kan wá farabalẹ̀ fún wa ọlọ́run bá dúpẹ́ fún wa wọ́n sọ̀rọ̀ wákàtí méjì láì mú mi lé. ọlọ́pàá sẹ́yìn sàn dáadáa. àwọn ìbéèrè ti wà ní bíbà yìí ìbéèrè náà sì pọ̀ díẹ̀ wọ́n á gbọ́n bá wa sọ ọ́ ní ṣókíṣókí. àwọn ìbálò ti béèrè àti àwọn ọmọ wa ti wà ní ìbílẹ̀. kí ni kò sí jẹ́ ẹ̀ka tó bẹ̀rẹ̀ sẹ́yìn. oníṣẹ́ oníṣẹ́ oníṣẹ́ oníṣẹ́ oníṣẹ́ oníṣẹ́ oníṣẹ́ oníṣẹ́ àti àwọn afá wa ah, ti. èmi ò tí mẹ́tí ọ̀ dáhùn ah, àwọn afá ń bẹ̀lẹ̀. Ahmed Abdul ah, Yeye